ojúmọ́ ire o gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin yèyé mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin ká tó ṣe ohunkóhun àfìgbà fún Elédùmarè ọlọ́jọ́ èní ọba tí ń jẹ́ kó yẹni tí ń gbé ní borí ọ̀tá tí ń gbé ní borí ayé tí ń gbé ní borí gbogbo iṣẹ́ òkùnkùn táyé bá ṣe fún ni kò ní padà lẹ́yìn mi àti ẹ̀. ọ̀rọ̀ mi ní òní ó dálé kò dálé ó dá lórí pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá ẹ dákun ẹ má ṣe jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ìjàngbara dá ilẹ̀ yorùbá rú ẹ̀yin tí ẹ jẹ́ àgbààgbà wa nílẹ̀ yorùbá ẹ má ṣe jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ìjàngbara àwa lè ṣe àwọn kan ò lè ṣe ẹnìkan ló lè ṣe ẹnìkan ò lè ṣe ẹnìkan ló mọ̀ ọ́ ṣe ẹnìkan ló ti pẹ́ ń bẹ̀ ẹnìkan ni ò pẹ́ ń bẹ̀ ẹ má jẹ́ kí wọ́n fi da ilẹ̀ yorùbá rú a fi ọlọ́run bẹ̀ gbogbo wa. kódà ẹ̀yin tí ẹ jẹ́ gọ́fmẹ̀ntì abẹ̀yìn tẹ́ jọ́mọ kọ láàrin àwọn èèyàn wa tẹ́ lẹ́nu ní gọ́fmẹ̀ntì nílẹ̀ yorùbá kò bá dáa kẹ́ ẹ bá wa bójú àánú wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó má di wípé ọ̀tọ̀ ni nǹkan tó dẹ̀ máa máa ṣẹlẹ̀ kí n tó tẹ̀síwájú náà mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ bá wa lọ yọjú sí ibi prógrámù bàbá mi májàsọ́lá gbogbo alamagbẹ̀yìn arúgbó wa o àtẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ nípa tara àtàwọn táwa ń bẹ̀ nípa tẹ̀mí ojú òní tì wá ẹ jọ mo mà lọ́rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ ìdí tí mo fi kọ́kọ́ dúpẹ́ ni pé bàbá yẹn náà jẹ́ kan láàrin àwọn tí wọ́n láàmì laka nílẹ̀ yorùbá ṣùgbọ́n àwọn nìkan ni mo ṣe kọ́kọ́ ya ọ̀dọ̀ wọn torí pé àwọn ni wọ́n ṣe current lọ́wọ́lọ́wọ́ lórí many things tó ń ṣẹlẹ̀ but nǹkan kan wá ní o mo ní ìmọ̀ràn méjì kékeré kan tí mo fẹ́ mú wá tẹ́yìn tí ẹ jẹ́ olùbádámọ̀ràn bàbá mi tí ẹ ò bá ní sọ wípé kí làpótí ẹ̀rí tún wí. nọ́mbà one kò sí nǹkan tó bad nínú security movement tí wọ́n fẹ́ múlẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run àtàdúrà ni wọ́n nílò fún o lọ́nà kínní kọ́ba lè wà recognize oh my god kíkíní ìbá lè wà accepted in the federal level because security tó yẹn wá lòun ṣe òun ṣe tó bá fi di wípé kò kọjá locality kò accepted beyond borders ó máa ń rí bákan orúkọ tí wọ́n dẹ̀ ti kọjá orúkọ tó yẹ kí wọ́n gbé nǹkan kalẹ̀ kó má wà well accepted mo kàn mú wá bí ìmọ̀ràn ni o ẹ rí i pé mo jókòó jẹ́ mi láti bí oṣù kan ni bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń pè mí pé kí ló dé tí mi ò rí nǹkan kan sọ sọ́rọ̀ yìí ló yẹ kí n fẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta tí mo sọ yìí o gbogbo yìí náà lẹ́tí mọ̀ pé security náà la ti ń pariwo látijọ́ yìí náà yìí pé ó kàn wá kù lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kì í ṣe pé a fẹ́ a dẹ̀ gbọ́dọ̀ gbé kalẹ̀ lọ́nà tó jẹ́ pé àtonílé àtàlejò pátápátá ló máa lè accept ẹ̀ tí wọn ò ní rí bí ẹgbẹ́ hooligans tó máa wà in a well organized way well, with a well organized plan pẹ̀lú àwọn intelligent àwọn intellectual tí mo dẹ̀ mọ̀ wípé wọ́n rọ̀gbà yí bàbá yìí ká kínní kan wá ní o ẹ jọ ẹ bá wa bá gbogbo àwọn tó jẹ́ ọmọ ọkọ Yorùbá sọ̀rọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n tó bá ti yẹ lórí ọ̀rọ̀ ìrìn àjò tàgbẹ̀tọ̀ lọ́dẹ tí mò ń ṣe kàkàkiri lórí ìlera lórí ìlera lọ́rọ̀ tí mò ń ṣe kiri lórí ọ̀rọ̀ ìdílé àti káramókun tí mò ń bá kiri èmi ti decide pé mo fẹ́ dákẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ní délẹ̀ ká má lè sọ o lórí ọ̀rọ̀ ó ṣe àgbẹ́kọ̀yà kò ṣàgbẹ́kọ̀yà mò ń wo prógrámù brọ́dà wa kan lánàá brọ́dà yẹn náà pẹ̀lú ìkan láàrin àwọn agitator fún Yorùbá nation brọ́dà yẹn ní láti máa sọ̀rọ̀ wípé bàbá kan pèrè ẹ̀ lágbẹ́kọ̀yà ó ń sọ̀rọ̀ sí bàbá májàsọ́lá ìgbòho póun ò ṣọ́ wípé àgbẹ́kọ̀yà gidi ni bàbá yẹn pẹ̀rú àgbẹ́kọ̀yà ó gangan ni bàbá yẹn bó ló ti wá ngbà tí mo dẹ̀ farabalẹ̀ tí mo dẹ̀ tíráàkì fídíò yẹn tèmi náà wò lọ́dọ̀ mi mo rí wípé bàbá yẹn júbà bàbá òkìkí ọlá tó jẹ́ pírẹsidẹ́ǹtì fámà àgbẹ́kọ̀yà ọ̀rọ̀ tí mo ń sọ yìí mò ń bẹ gbogbo ẹ̀yin ti solidarity mo ń bẹ gbogbo ẹ̀yin ti peace mi ò mind tẹ́ bá sọ pé mi ò kì í ṣàgbẹ́kọ̀yà mọ́ mi ò mind ẹ ṣáà fi mí sílẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ jẹ́ kí n máa sọ tí ọlọ́run bá ràn mí lọ́wọ́ láti sọ fún ìran mi ohun tí a bá àríṣe láríkà àríkà ní bá bá ìrìgún ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ní lọ́la torí ẹgbẹ́ téèyàn bá ṣe tí ò ní jẹ́ kó lè sọ̀rọ̀ tàbí tó máa rí nǹkan tó kù díẹ̀ káàtó tó ní lè sọ̀rọ̀ nípa ẹ̀ èmi ò rò pé màá lè ṣe ọṣẹ tí mò ń tà lórí íńtánẹ́ẹ̀tì àti àwọn àgúnmu àti àwọn ewé àtegbò méjì mẹ́ta tọ́lọ́run fún mi láṣìírí ẹ̀ láti máa lò níbi tí mo ti ń káàkiri ọ̀dọ̀ àwọn gbàgbà ó ti tó mi o ju pé kí n wá lọ sọ pé mo gbé project kan dání tí ò benefit mi tí ò benefit family mi tí ò benefit ìran Yorùbá kákan máa ṣe politics èmi ò ní èmi ò èmi ò lágbára ẹ̀ ó rí kọ́sọ́mà méjì tó fẹ́ máa somi lọ́rùn mò sìn pé àwọn fẹ́ gbowó ọṣẹ àwọn because mi ò ráyè mi ò ráyè tàwọn táwọn bá pè mí mi ò ń gbé kọ́ wọn ọ̀rẹ́ jẹ̀bi wọ́n dẹ̀ tún jẹ̀bi torí pé kí ni most of the places tí mo máa ń lọ láti lọ mú research tí mi ò bá rí nǹkan tí mo wá lọ mi kì í déédéé padà tó bá wá ń pè mí ní táìmù yẹn mo lè má lè gbé ìyẹn ò sọ wípé bóyá mi ò ní ṣiṣẹ́ àbí mi ò ṣe tẹ́ bá ti ní sùúrù ẹ̀ ò lè understand mi. mo sọ eléyìí torí ẹ̀yin fans àbí ẹ̀yin followers tẹ́ mọ̀ wípé àwọn ẹlẹ́nukẹ́nu wà àwọn tó dẹ̀ ń plan kan tí ò da fún wa wà ọ̀nà tó bá fẹ́ gbà yọ kó lè tètè máa yé yín ni mo ṣe ń sọ torí mò ń rà pẹ̀rẹ́ pọ́ fẹ́ ṣe àwọn kankan ṣùgbọ́n wọn ò lè borí ọlọ́run òkùnkùn kì í borí ìmọ́lẹ̀ now coming back to ó ṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àgbẹ́kọ̀yà kò ṣàgbẹ́kọ̀yà brọ́dà ẹ ní láti máa sọ lánàá wípé mélòó gan làgbẹ́kọ̀yà pé ó dàbẹ́ ni pé àgbẹ́kọ̀yà ti pín yẹlẹyẹlẹ. mo dẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ó ti tójọ́ méjì ó ti tójọ́ mẹ́ta o ìgbà tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí pé à mo ń gbọ́ àgbẹ́kọ̀yà peace ó wà àgbẹ́kọ̀yà farmer ó wà àgbẹ́kọ̀yà solidarity ó wà kí ni ẹ̀yin ènìyàn mi rí sí kinní yìí àwọn èèyàn ní kí n dákẹ́ kí n gbẹnu dákẹ́ ibi tí n bá gbà wọlé ni kí n dúró ó ní kí n rán but ọ̀rọ̀ tó kọ́ gbogbo Yorùbá lélẹ́yìí ìgbà tó bá yẹ ká pè ká àdírẹ́sì ẹ̀ tí a ò bá pè ká àdírẹ́sì ẹ̀ tó bá yẹ ọ̀rọ̀ á máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ náà ló ti wá ń sọ̀rọ̀ ẹ̀ báyìí tó fi ń sọ̀rọ̀ sí àgbàlagbà lórúkọ Àgbẹ̀kọ̀yà tí ò lè sẹ́ni tó lè sọ nǹkan tó lè jáde láti eh, rebunk tàbí eh, denounce statement tí ò kì í ṣe tÀgbẹ̀kọ̀yà á dẹ̀ da tá a bá lè tètè ṣàtúntò kó tó pẹ́ yìí lọ mo fàsìkò yìí pé pro peace àgbẹ̀kọ̀yà mo fi challenge yín sà mo fàsìkò yìí pé eh, bàbá òòṣà títí solidarity àgbẹ̀kọ̀yà nílùú èkó mo fàsìkò yìí call yín house bí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́tún lọ́sìn mo fàsìkò yìí pé gọ́vnà peace èkó náà ìwọ̀nba ẹ̀yìn tí mo bá mọ̀ tí n bá mọ̀ tí n bá mọ̀ náà ni mo máa dárúkọ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ gbogbo ẹ̀yin tí mo dárúkọ yìí ni mo ti ṣe prógrámù fún rí lórí channel mi tí gbogbo ọmọ Yorùbá dẹ̀ mọ̀ challenge gidi ni brother, yẹn sọ lánàá tẹ́ ò bá mọ̀ o i'm saying it now challenge gidi ló gbé jáde o broda yẹn láti máa sọ pé òun ò gbàgbọ́ pé ọmọ Yorùbá gan ni bàbá tó pèrè ẹ̀ ní akọgun Àgbẹ̀kọ̀yà yẹn Àgbẹ̀kọ̀yà ti wo mo dẹ̀ ń sọ wípé ó dìgbà tí gbogbo ọ̀rọ̀ ibà tó lójútùú that's why Ìbà Gani Adams èmi ò lè bá wọn bú máa yẹn try títí ó ṣe south west security kinní kan pé kí gbogbo ẹni tó bá ṣàtìwọ̀n pé àgbẹ̀ ni ẹ o ọlọ́dẹ ni ẹ o eh, ajìjàngbara ni ẹ o nílẹ̀ Yorùbá kí gbogbo yín kóra jọpọ̀ èmi ò bá yín ṣe ń bẹ̀ wòólì lèmi by force by fire la fi la fi ṣe presentation lórí ajìjàngbara liberation of human kind. la rán mi sí gbogbo à ń jìjàngbara à ń ṣe yìí gbogbo yín lẹ mọ̀ pé it's not my way you know my way but tí nǹkan bá ń dorí kodo? tẹ́nire bá kọ̀ tí ò bá sọ̀rọ̀ ẹni bí a máa bà nǹkan jẹ́ lọ láfi dọ́gbọ́n jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan abilipo yẹ ká láyìn tẹ́ máa wà in administration tí òfin ní síjà kankan láàrin akọgun kan o eh, oníbodè kan o eh, ààrẹ kan o ajìjàngbara kan tí òfin ní síjà tí tá jẹ́ pé orí kan ṣo ló ń pàṣẹ tó bá ti jẹ́ pé ọmọ Yorùbá ní lèmi fi vote fún Àgbẹ̀kọ̀yà ń gbà yẹn pé Àgbẹ̀kọ̀yà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ báyìí pé Yorùbá fẹ́ jàjàngbara Àgbẹ̀kọ̀yà lèmi fi bá wọn dúró èmi ò dẹ̀ bójú kan dúró mo tún tún sọ báyìí mi ò mind gbogbo ọmọ Yorùbá yẹn ń gbọ́ o ó lè dọ̀la káwọn Àgbẹ̀kọ̀yà sọ pé mi ò sí Àgbẹ̀kọ̀yà mọ́ o kì í ṣe pé bóyá owó ò pa mí pọ̀ síbẹ̀ o tọ́rọ́kọ́bọ̀ tí mo ní tí mo ní lọ́tún lọ́sì òun ni mo ná níbẹ̀ o mi ò fún yan oṣù mọ́ mo ná pé korúkọ Àgbẹ̀kọ̀yà lè máa ga sí àwọn tó dẹ̀ lè ṣẹlẹ́rìí mi ṣẹlẹ́rìí mi mi ò jẹ gbèsè síbẹ̀ mi ì dẹ̀ forúkọ wọn gbowó tó bá yẹ lórí iṣẹ́ ọṣẹ àti tùràrí tí mo ń tà àtòróró àánú mi tọ́lọ́ fi yàn tì mí tó fi ń bò mí láṣìírí kò tún sí nǹkan míì tí mo fi ń rówó àfẹnulọ́n bá bùkún tó bùkún mi ni mo ń sọ yìí o mi ò gbowó oṣù lágbẹ́kọ̀ọ́yà o mi ò mọ bó ṣe ń ṣe o tèmi ni wípé tí nǹkan bá kùdìẹ̀kudiẹ ká pera wa ṣàkíyèsí tí mo dẹ̀ ń ṣe níwọ̀nba àgbà tí mo lò ń bẹ̀ tọ́pọ̀lọpọ̀ dẹ̀ torí ẹ̀ fẹ́ bá mi jà mo dẹ̀ ti dákẹ́ náà nìyẹn nísìn báyìí sìn ó ní ó ní bàbá Májàsọ́ládé nísìn tó yẹ kí gbogbo wa ká dì kan náà lẹ́lẹ́yàmẹ̀yà fẹ́ máa bẹ̀rẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bàbá Laji Abbas àti bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò tá ò bá tètè bójútó rú kinní yẹn náà sìn ṣé mọ̀ kó máa dogun ńlá ni babalaji abbas tó jẹ́ pé ó ṣe program láìpẹ́ yìí gbogbo ajìjàngbara tó kún ìlú ìbàdàn ìdílé kankan tó jáde jàǹgbara nílùú ìbàdàn ni wọ́n lọ gbọ́ conference bàbá yẹn ni wọ́n attend the program ẹ̀ which is wọ́n jẹ́ wọ́n jẹ́ follower wọn wọ́n jẹ́ friends wọn wọ́n jẹ́ lovers wọn OPC kan ò ní kọlu irú bàbá yẹn sìn kẹwàá expect pé àwọn ajìjàngbara ìlú ìbàdàn tí bàbá yìí tó jẹ́ kan láàrin agbẹnusọ wọn pé a nílẹ̀ ẹni méjì mẹ́ta tó máa tí gbogbo wọn bá tiẹ̀ láwọn ṣe síbẹ̀ náà làṣẹ nílẹ̀ ẹni méjì mẹ́ta tó máa lóun fẹ́ dúró sí láti chẹ́ẹ̀kì àwọn OPC bẹ́ẹ̀ wàhálà wa máa ṣe ẹ̀ lọ́sùn lọ́sì a ò fẹ́ gbogbo nǹkan báyìí nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tí ó jẹ́ kó máa fèmí ṣọ̀tá nìyẹn pé ẹ àmọ́ bí tó dúró àmọ́ tó ń ṣe ó ń sọ sọ́tún ó ń sọ sósì mo lè sọ sẹ́niwẹ̀à kò síbi tí ìtànṣán òrùn kì í dé I have a registered organization for peace and harmony in Yoruba land with our culture and heritage. Just for peace to reign and for people to defend their head. kì í ṣe pé láti sọ pé okay ẹ mo wá dúró tẹnìkan mo wá ń bẹ nìkan jà mo wá dúró tẹnìkan mo wá ń bú ẹnìkan mo wá lọ jókòó sẹ́gbẹ́ kan mo wá ń bẹgbẹ́ kan jà èmi ò sí nírú yẹn ẹ̀yin tẹ́ ń ṣe ẹ máa ṣe lọ o bọ́lọ̀ ń ṣe rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ṣùgbọ́n gbogbo tó ń gbogbo wa bá ṣe láyé gbogbo ẹ̀ la máa jèrè bàbá tí brọ́dà yẹn ń sọ̀rọ̀ ẹ̀ lánàá yẹn tó ń sọ pé ti mi ò tiẹ̀ mọ̀ tọ́ọ̀ bá ti yọ fídíò yẹn torí brọ́dà yẹn ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú bínú ńlá ni ó ní kọ́ ṣíà ẹ̀ kọ́ jẹ́ kó kàn lára ó lóun mọ̀ pé ẹ tó bí òun lọ́mọ ó ní ṣùgbọ́n ṣá òun á sọ tẹnu òun yìí fún yín ná onírú àgbẹ̀kọ̀yà ó ní tiyín tẹ bá mọ̀ pé òótọ́ ni apá ẹja àgbẹ̀kọ̀yà ni ẹ ò ṣe bọ́ síta káwọn èèyàn náà kọ́ tẹ̀ lẹ́yìn náà tẹ bá wọn pé lóòótọ́ ẹlẹ́jà lágbára àgbẹ́kọ̀yà ni ẹ ṣe sọ à májàsọ́lá o nǹkan tó ń ṣe o ó kù ẹ síbi kan o ó kù ẹ síbi kan o wá o jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí o lẹ wá bọ́ síta ẹ̀ ń sọ pé májàsọ́lá fẹ́ ṣe four one nine ó ṣe gbọ́ ó ṣàwo brother yẹn sọ̀rọ̀ gan ó tún play voice bàbá yẹn ìgbà tí mo dẹ̀ gbọ́ voice bàbá yẹn mo rí pé ó ń kí bàbá òkìkí ọlá ìjọ tí mo dẹ̀ lọ sí ọ̀dọ̀ ìkan láàrin àwọn gómìnà àgbẹ̀kọ̀yà nílùú èkó wọ́n jẹ́ kó yẹ pé bàbá òkìkí ọlá ni ọ̀gá àwọn wọ́n dẹ̀ ń fi certificate hàn mí as far back as 1938 tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ o à ń wí síbẹ̀ ká kú síbẹ̀ o. later là ń gbọ́ pé certificate tó fi wọ̀n yẹn pé ìyẹn àwọn àgbẹ̀ lónìí yẹn pé later àwọn àgbẹ̀ tó lọ́dẹ̀gbà tó join ara wọn tó dàgbẹ́ kọ̀yà tí wọ́n jagun is 1968 accepted àwọn yẹn náà tún gba sátífíkẹ́ẹ̀tì míì ìjọba ogun ló ń gbé certificate lẹ́gbẹ̀ẹ́ kan ṣo lórí lọ́nà méjì sí mẹ́ta kẹ́lì mọ̀ pé there is a game in everywhere and we have to know what we are doing kọ́lọ̀ ràn wá lọ́wọ́ ni so kó má bàa di pé àwa ló máa fi gbá géèmù yẹn that's why I come out and I'm begging on all Yoruba true sons and daughters ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká má tiẹ̀ gbọ́ ogun anybody anybody ká má tiẹ̀ support anybody tí wọ́n lòun fẹ́ jagun pẹ̀lẹ́ nìkan kó jẹ́ pé kí ni o ogun tó bá dojúkọlẹ̀ yorùbá nìkan la fẹ́ fèsì àtàdúrà àtiwọ́ tó lóògùn àtiwọ́ tó léwé àtiwọ́ tó màwẹ́ gbà gbogbo wa fèsì kan ṣo kádẹ̀ lẹ́nì kan ṣo tá à ń gbọ́ ọ̀rọ̀ látẹnu ẹ̀ any other person kí ogun ọyẹ coordinator of different groups dandan kọ́ ni president dandan kọ́ ni governor dandan kọ́ ni intelligence gbogbo ẹ̀ treasurer gbogbo ẹ̀ gbogbo ẹ̀ oríṣiríṣi oyè coordinator comrade that is all ọ̀rọ̀ tí mo yìí fẹ́ sọ pọ̀.